rí kó má bá a ní jìbìtì lọ́wọ́ ẹ̀ dáadé? ní jìbìtì lọ́wọ́ ẹ̀ ti closet? 1.2 million, right? what did you saying? Well, for me? That the what the password was. It was Friday. What was the password? No, me! The world of the food. Ah! ṣe rí nígbà tá a ti yọ ìta ìbọn yẹn ní apá ẹ̀ a ti fún ní àwọn tablets kan a ti tún ti fún láwọn injections kan ó láti sùn mo ṣe máa sùn náà ló ń sùn yìí tó bá jí tẹ bàbá sọ̀rọ̀ bàbá yìí sọ̀rọ̀ gbà ẹ̀ so ṣáìdà kẹ jókòó tẹ bá fẹ́ jókòó ọ̀ọ́ kẹ lọ tẹ bá fẹ́ kẹ lọ kẹ padà wá ṣẹ́gbọ́n kò sí problem gbogbo ẹ̀ láti jọ sọ. màmá ló ń kẹ́ dókítà ti bá mi sọ ogun ẹ̀ fọkàn ara ẹ̀ balẹ̀ all is well. 你。就是在这方面，因为也不乏很多。而且，很多很多，而且现在很多年轻人，比如说现在男生做你自己，一些工作，一些工作。 dẹ̀ tó ń dúpẹ́ lọ́wọ́ èèyàn ẹ̀kọ́ ọ̀rọ̀ ni àbí fi rẹ̀ ti ti yọ ọ̀tá yẹn ti one week máa di strike ọlọ́run àti àdúgbẹ́délé àmì ọlọ́run àgbà gbogbo hospital náà lọ ah, mi kò burú ṣé mo dúpẹ́ akọ ọ̀rọ̀ ọmọ òní fi rú ẹ̀gbà lágbára lọ. èmi náà máa kó lé ṣètì bá ti kó lé ibẹ̀ ni mo bọ̀ straight. ó dà apàdé bẹ́ẹ̀ ó ṣe ó ṣe ìyá mi mo dúpẹ́ ó dà báyìí. mo lọ sí ọsibítù lọ gbowó ọmọ mi. bájí kọ. Ah, bájí náà wà pẹ̀lú ẹ̀ lọ́sibítà wọ́n máa mú gbogbo wọn àlùlé wọ́n máa yẹ bàbá wọn ni ẹ̀rí nítọ̀ kan bá dábàá yẹ bàbá wọn àlùlé. Sọ́dà pèsè wáyé náà àpapọ̀ ẹ̀rọ ti máa ojú sílẹ̀. Ẹ ẹ lọ́mọ ẹ ṣe ẹ bra owó tí ẹ sọ yẹn ẹ lè rí bàbá yìí àtọ̀sẹ̀ tó mọ̀. Wọ́n gbowó tó bọ̀ lọ́wọ́ tó bẹ̀yẹn ọgbà díẹ̀. Ẹ àfẹ́ tí fẹ́ bàbá yìí o. Bẹ́ẹ̀ ni ó ní. Ó ní òkò bọ́ ni tí mo fi ń báyọ̀ wá tó fi rán yẹn. èmi ò kí ronú gbogbo nǹkan yẹn tẹ́lẹ̀ oògùn ìbọn kí mo bẹ fi ṣe nígbà tí mi ò ní lọ bí tó ti ń jara yọt dé ọkùnrin òtò bẹ́ẹ̀ ni mo yẹ ṣe mọ́ ni. ẹ ò ní oògùn tó máa ń so sílé tó lè fi yálé yẹn. mi ṣe mi ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ rí. a lè rí bí twenty five thousand ká fi deposit lẹ̀ bàbá olóògùn yẹn kó lè wà bẹ́ẹ̀ so ìgbó lè wọlé. Ah, kò lè jẹ́ o pèlè yẹn ni a lè bí àpáàsì ten thousand kakọ fún wọn ten thousand ok ìtàbàjẹ́ nígbà jẹ́ kí gbogbo ètò wà lé kó kásẹ̀ lẹ́nu. Thank you. So we're going to treat it. I'm going to treat it. Anybody of you should know, let me send you some. I'm going to treat it. treatment now, stages. I'm going to buy the stage. I'm going to see me. I'm going to come back to chief. I'm going to see you. I'm going to do it Mo fẹ́ náà bẹ́ẹ̀ ni tí wọ́n gbé ṣe ṣe ní ìjọ kí n gbé kúrò. Ìjọba ilé ìgbìmọ̀ àṣẹ àṣẹ ẹ̀rọ yanjú ẹ̀ dáadáa. mo ti mọ ọgbà lè ṣe òun là ṣe lọ́wọ́ yìí hospital ló wà ìpẹ̀lẹ́ mi dẹ̀wọ̀n tí wọ́n ti lè treat ẹ̀ dáadáa kò ṣojú lásán kò ṣojú lásán tó ń sọ ẹ̀ mi mú tó mọ nǹkan tó ń sọ. àwọn ilé sọ ibi kákójọ wọn dé ṣé gbogbo ẹni máa sọ ó kì í kí àkè ìpinnu sọ́dọ̀ babaláwo láti lọ ṣe ọkọ iná ìjọba hospital báyìí. kí ni àwọn fẹ́rẹ́ náà kó tó ń tọ́ ẹ láti sọ. Christian family ni wá so báyìí kí ló fẹ́ gbé alọ́sọ̀rọ̀ babaláwo so máa fi lé sílẹ̀ ẹ̀sìn àfọ̀dọ̀ jésù sílẹ̀ káti sọ pé hospital kò sí anybody tí ò lè gba treatment so máa gba ọ̀dọ̀ babaláwo lọ kí ló fẹ́ pè kí ni tó ṣẹlẹ̀ just kí ni nǹkan tó special kí ni nǹkan tó jẹ́ spiritual nínú pé wọ́n yìnbọn fún yàn wọ́n dẹ̀ yọ ọ̀tá àbọ̀yẹ kúrò ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí bákan wo ò rí rí pé bóyá ó gba ipò míì lára ẹ̀ ìwọ orí pé ó pa lára ju bí èèyàn ṣe expect lọ òun nìkan tó ṣẹlẹ̀ yẹn tó fi jẹ́ kó máa rí bó ṣe rí. ó yẹ mi ìdílé Ṣàngó lèmi ti wá àbọ̀gùn ni mo ṣe ń fi ọ̀rọ̀ ilé ìlọ ẹ̀ ìgbà tí àbúrò ẹ̀ bá tó kó ló máa tó gbà kú láti pẹ̀lẹ́ pé àbúrò mi ti kú ọ ẹ̀yà máa bọ̀ ká wá ṣe kiri. mi ní pé ẹ forúkọ bẹ́ẹ̀ láéláé ọlọ́run dẹ̀ jẹ́kẹ̀jẹ́ rí bi. àmì akéde tí wọ́n gbélé tó sọ yìí. nǹkan tẹ̀mí sọ ni wípé mú ọ̀dọ̀ bàbá kan tá lè bí ọ. mi ò wá mọ nǹkan tó ń ṣe ẹsẹ̀ tó bá jẹ́ pé yẹ ẹ̀yìn ẹsẹ̀ kò jẹ́ kájọ lọ síbi ẹsẹ̀ tó lálàáfíà búrò láti sọ ògbélé. mo wá kí ẹ wípé o fi táìmù ẹ sílẹ̀ láti tẹ̀lé mi lọ sí ọsibítù ni èmi ò mọ̀ pé o mọ babaláwo ju bí mo ṣe lérò lọ. Ah, tó máa ṣe láǹfààní ni mo bá jẹ́. láti wá ìyanjú sí ọ̀rọ̀ àbúrò rẹ̀ ìwọ ló rìnrìn àjò ó lọ sí ibi tí wọ́n pè ní ajibawo tí o bá débẹ̀ ó wàá béèrè pé báwo ló ṣe fẹ́ dé ibi tí wọ́n pè ní igbó olóyin. igbó olóyin bẹ́ẹ̀ ni ibo ló ọlọ́run má jẹ́ ò sí bẹ̀rẹ̀ ò sì fẹ́ ní bọ́lómi o ẹlẹ́dùnwà lọ ní dédé ayé ẹ̀ má má sáré kọ́ lọ́ fi kan kó má bá fẹ́ bí dáadé kó má bá dára orogún òkú rẹ̀ ìyá o. pẹ́lẹ́sẹ̀ máa ń jìyà owó lódodo wá pé níbẹ̀ dandan ni àwọn ohun kan ń gbẹ́nu ayé farasin. thousand naira lówó yín kò sí wọn. nǹkan tó kù lè o ọ̀dà mi nílé gbé yín délé gbígbó olóyin o. kí ló dé. òkè wà bẹ́ẹ̀ bí ilẹ̀ lè bá yín gòkè. ṣébi tẹ máa gbé mi dé máa rọ̀ mí lọ́rùn láti dé ibi tí mo wà. ọmọ ìyá gidi ni wọ́n ọmọ ìyá tí wọ́n fi ń ṣàdúrà fúnra wọn malẹ̀lẹ̀ yìí o ọmọ ìyá tí ń sáré kó lè dá tí ń sáré sódò lọ́tún lọ́sì pé kó dáa ọmọ ìyá ni o. inú o ò sí bẹ̀rẹ̀ o sì fẹ́ ní gbọ́dọ̀ mi o ẹlẹ́dùnwà lọ ní dédé ayé ẹ̀ máa mà sáré kọ́ lọ́ọ́ fi kan kó má bàa fẹ́ bí dání kó má bàa dára orogún o kò rẹ̀ níyà o. láyé má bà mí o kò wá ìfàyẹ̀ ní tẹ̀mí o. inú o ò sí bẹ̀rẹ̀ o sì fẹ́ ní gbọ́dọ̀ mi o ẹlẹ́dùnwà lọ ní dédé ayé ẹ̀ máa mà sáré kọ́ lọ́n fi kàn kó má bà fẹ́ bí dání kó má bà dára orogún òkú rẹ̀ ìyá o. pẹ́lẹ́sẹ̀ máa ń. sí tí kò yẹ nìkan tó sọ ọlọ́gbọ́n kan tó sọ ọlọ́gbọ́n lòún gbọ́. a ah, ẹ̀rù wáyé bá mi yẹyẹ ojú ṣe fi mọ̀ wá dá ọ. ẹyẹ wà ó nífò síbi tán ti sọ kó bẹ́ẹ̀ yá ọ. inú o ò sí bẹ̀rẹ̀ o sì fẹ́ ní gbọ́.

ẹ̀yin tẹ́lẹ̀ sọ pé tó bá ti kú èdè pé kí a wá sà òun la ṣe wá. ọ̀la gbọ́ngbọ́n dé ni. ọ̀la ah. ni tẹ bá a kò fẹ́ kẹ́ wá fáwọn yẹn ló mọ̀ pé ẹ̀yin gangan ni invited guest ni sà. sorry ẹ má bínú mi rò pé màá lè mi kí ọ̀la yẹn. bọ́ sà orúkọ yín ló wà nínú iv adé fáwọn èèyàn. I'm sorry about that. I never meant to disappoint you.

ẹ jẹ́ kí n wo bóyá màá lè rí ẹnì kan wọ́n wà ṣùgbọ́n but definitely èmi ò nílé mẹ́kẹ́ màá ní kẹ́ni kan wà màá dẹ́ fi kọ́kọ́ ránṣẹ́ sí i tí n bá fẹ́ kọ́ chẹ́ẹ̀kì orúkọ òní kì í fi sí. ẹ lè kórúkọ department wa sir with that abilere gba. ok màá ní kẹ́ni kan wà dẹ́ màá drop two hundred thousand. thank you very much ẹ ṣe gan ẹ ṣe o. arúgbó ẹ gan ẹ ṣe Yes. wherefore ọjọ́ sí ìwé kò mú jáde fún ẹ ojú egbò ẹ fúnra rẹ máa balẹ̀ ní tó sọ fún mi. ìyàwó ọlọ́run má jàre rà láyé ìnira ò súnwọ̀n o ọlọ́run má jàrò ohun tá a dààmú ẹni. nígbà tá a lówó ń táwa náà bá ní àfikàṣe lórí ọ ẹ̀ẹ̀mẹ́ta ni mo lọ sí ọ̀fà ọ̀fà gangan ni babaláwo yẹn wà nígbà tí mo dé ọ̀fà mo lè tún padà sí ràgbìjì mo tún kúrò ọ̀fà mo tún wá sí ràgbìjì mo tún dé ràgbìjì mo lè tún padà sọ̀fà mo tún padà sọ̀fà nígbà mo wá dé ọ̀fà ibi kan wà wọ́n ń pè ní igbó elédèje níwájú ọ̀fà ni ẹni tó dúró fún mi lásìkò mi débẹ̀ two thousand mo fún two thousand naira ṣé ní bó ṣe wà yìí ẹ bá sínú èmi wọn àfàṣọ kan omi yẹn wọn máa fi mi gbogbo ara ẹ àti ibi ọgbẹ wà àti ibi tí ó sọgbẹ ẹ̀ẹ́ta díẹ̀ sínú nínú kọ́ọ̀kì àmú ẹ̀ẹ́ta díẹ̀ ẹ fi kan ojú ọgbẹ́ yẹn ẹ wá fi kan kàlá oúnjẹ báyìí ẹ máa wá sọ wípé a kì í rójú ọgbẹ́ àná lára omi a kì í rí ojú ọgbẹ́ àná lára omi bẹ́ẹ̀ ni tí a bá ṣá omi ládàá báyìí fáwù lẹ́sẹ̀kẹsẹ̀ máa sọ dìní ibẹ̀ yẹn máa sọ dìní. <laughs> Ah, mo ṣe wà náà o àyẹ̀ ni tó júwe igbó elégbèdè fún mi two thousand mo fún káṣẹ wàá sọ iye fẹ́mi kẹ́kẹ́ ti ná fúnra mi ṣùgbọ́n nítorí bàbá mi dé ara ọmọ wa kò yá. mo bá wọn gan o àlẹ́ ni tí o bá kọ́ ọdún yọ̀rọ̀ fún mi tó bá sọ gbogbo kọ́sà sọ pé gbogbo owó tẹ̀ náà tábà pàjọ ẹ̀dẹ̀ á lọ bí twenty thousand naira. èmi ò máa torí kí mo fẹ́ gbowó padà ṣe contribution tèmi náà sì gbèsè ayé ẹ̀ olólẹ́yìn <laughs> ah! two thousand lọ́mọ ẹ̀rọ à pẹ̀lú júwe igun elégbèje fún mi two thousand. ṣe rí àwọn Yorùbá ní oníṣègùn kì í lójú àánú títí kúrekú kò tún rẹ̀ já ṣe ń gbòmí ṣe rí ìwọ̀nba ìmọ̀ra yín gan ó ti pé mi ó dẹ̀ ti tó mi mo ti appreciate yẹn ṣe rí owó tẹ náà yẹn nígbà tó ń ṣe pé kò sí ẹ jẹ́ kí mi wá yẹn ẹ jẹ́ kí n wá fún yẹn. ojú ọ̀nà sí Thomas. ajẹ́pà ni ajẹ́pà Thomas the Baptist àná John ni o ò jẹ́ fọ́nmù John the Baptist. Okay. méjì fẹ́ ṣe kí ẹnu lè lò yí sílẹ̀ àti bẹ́ẹ̀ ẹ̀tì máa lọ àti bàbá kí ẹnu lè lò yá torí kí ẹ̀jọ̀ tá a lè bá yá ṣé ìtàn tó wà lẹ́tọ̀ máa parí ni ọmọ mi ò lọ ọmọ tí mo fẹ́ bá lájọṣepọ̀ kan òtún ọ̀rọ̀ tí mo ti fẹ́ ṣe kọ́ ṣàtúmọ̀ àkọ́kọ́ èmi ò ní sọ fún ọ̀rẹ́ sọ fún èèyàn mi. níbi dání kó má bá dára ọ̀rọ̀ dùn òpó rẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ṣé dókítà ló ní kẹ́ máa gbé lọ ni ṣé ọ̀tún ti ní nǹkan mi tún ti ṣẹlẹ̀ báyìí ayé mi o a sì ti fẹ́ máa bọ̀ lọ́sùn tàbí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé dókítà ní kó máa lọ ni ṣé wọ́n ní wọ́n lè ṣe ìkọ́kọ́ sí mọ́ ni kí ni wọ́n ló ṣẹlẹ̀ sẹ́ẹ̀. ẹ̀sán ẹ̀jọ́ kí ló dé tí màá ṣe bẹ́ẹ̀ mí o ó ti o ó ti o kò rí bẹ́ẹ̀ sà ẹ má bínú sà ẹ má bínú kò burú sà ó dà sà ó dà sà mo ti bọ̀ sà bẹ́ẹ̀ sà. Olúwa àbúrò wa láwọn ni mo kóra mi síbẹ̀ torí ọ̀nà ìṣàánú mi ọ̀rọ̀ tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ má jẹ́ rí bí àkóbá Elédùmarè àbí irú ẹ̀rọ irú ayé wo ni mo wá yìí irú ayé wo rí mo ti mo ti mo ti mo ti wọ̀ ọ́. ayé òfin ń ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ wàhálà ọ̀nà mo ta àwọn olè rí wàhálà kìí ṣẹlẹ̀ ọ̀fun rí wàhálà báyìí àwọn olè rí wàhálà kìí ṣẹlẹ̀ ọ̀rẹ́ mo ti rí wàhálà àwọn olè rí wàhálà bá a sọ constitution ti máa yẹ ọ̀rẹ́ kìí ṣẹlẹ̀ kìí ṣẹlẹ̀. mo ti wọ̀ ọ́ mo ti wọ̀ ọ́ ọlọ́run kí n rí bí àkóbá ọkùnrin wa mọ́tò tẹ́lẹ̀ inú ilé mi ló wà báyìí ibẹ̀ ló ti ń pè mí tájọ ń sọ̀rọ̀ yẹn gbogbo èrò ọkàn ní pé ṣe ni mò ń pa irọ́ fóun wípé bóyá o lè gbá mọ́tò ó rò pé bóyá èmi gan èmi àtàwọn kan lájọ dìgbà pátá mú mọ́tò ẹ̀ lọ gbé ta tẹ́mi wá ń purọ́ pé o lè gbá mọ́tò lọ́wọ́ mi. all justifities ṣojú God will take control. nígbà tó ló ń ọmọ kàkà ẹ̀rọ gbogbo ló lọ pàtàkì ọmọ ẹlẹ́yìn máa bá pé ọdún mọ́tò ń di ẹ ẹgbẹ́ ìjọta ni gbogbo mẹ́rin nínú ìjọba wa. kọ́pọ̀ sínú

kọjá rẹ̀ ló ṣe kọ́ olúwa tẹ̀lé ní wọlé ìlú ni yọ̀dà yọ̀mọ̀dà yọ̀mọ̀dà. ọ̀rọ̀ yẹn mú abáyé àdìgbà olùkọ́ ẹ̀ ó ní oríkìlá ìṣòro tó ti kọ́ bí o ní fẹ́ kókó sínú ìṣòro rẹ̀ ó ti ṣe kó abáyé bó ṣe máa gbàgbé kó tóbi fa kó tóbi ọlọ́run. ó ní àdìgbà bó oníjẹ. oníjẹ. ìyá bá fa inú gbólóhùn. ẹ ẹ má wulẹ̀ jẹ́ kí n bá fa inú gbólóhùn ẹni tí ò bá mọ ibi tó ń lọ ló máa máa béèrè ọ̀nà ọ̀rẹ́ mi ti sọ ọlọ́run mi jẹ́ kó rẹ́ mi sọ̀rọ̀ tán àṣẹ ṣe ń gbọ́ mi ṣe rí bàbá kò yé mi rárá kò yé mi ó dáa ká máa sọ mí gbogbo nǹkan ìdojúrú ká máa sọ mí torí irú ibi tá a wà yìí ṣé ti yé yín ṣe rí ìyàwó mi ó wà ní oyún bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àmọ́ gbogbo nǹkan tí èèyàn ti ẹ̀ ń ṣe téèyàn máa sọ pé mò ń retí ọmọ àgbàlá òkà gbogbo ẹ̀ kàn ṣe bala bala rédè rédè àmọ́ tó fà á ẹ jọ ẹ ṣàánú mi mo fẹ́ kọ́nà ọ̀la kọ́nà ọ̀la fún mi. àmọ́ arígbàgbọ́ wo lọ́ọ́ jẹ. arígbàgbọ́ wo ni. èyí tí wàá jẹ́ dúró kòòrò ọ. bàbá tó bá jẹ yẹn ṣe rí bàbá bàbá mi bàbá tó alówó ló bí eré ló ń orúkọ rẹ bó ń lé. ìyẹn náà ni mo ṣe tọ̀ wá o mo kàn gbórúkọ sórí bí ara ara mi o ẹ lànà fún mi o ní ìyàwó rẹ̀ ń bẹ lórí bẹ́ẹ̀nsì. àbá ṣe agẹ́gẹ́ gẹ́gẹ́ àkọ́kọ́ kọ́lọ̀ ńlá kọ́lọ̀ ńlá ọ̀nà yẹn wọ̀ ọ̀nà ńlá sọ̀yà ọkọ̀ rẹ̀ balẹ̀ ṣèbí ọ lè nǹkan dúdú. Ah, ṣebí inú ilé dúdú ni mo wá yìí má lo dúfà orí dúdà á lò ní tó tààbọ̀ yìí. What? ọdún nìkan náà. àbúrò rí mi. yóò rí pé pé pé abẹ́ ilé mú rí tẹ́lẹ̀ tó ti pẹ́. bákan àpò lẹ́nu kéètì yìí o fi yàgò rẹ̀ ṣẹ̀ pọ̀. àmọ́ tó ń jẹ́ o. àsìkò ló tó wọ́n fẹ́ gbẹ̀jẹ̀ ni èmi ọ̀rọ̀ iléeṣẹ́ tó tó yìí ọ̀rọ̀ tó wá sọ fún mi ló já mi láyà òun ni kí n dàbí ọ̀pọ̀. What? My for má ṣe lògùn máa mọ̀ dandan ni màá lówó dandan ni àfikín lọ́la àtúbọ̀tán ẹni fipá lọ́la láyé bó ṣe máa mi nìyọ́ kágbélé ayé ṣe jẹ́jẹ́ ni o kí là ń fàyè wá dán tí ò ní tán tó bá fún ẹ ní mọ̀mọ́ dákúnwé wò dáadáa. ayé yìí ló mọ̀ o àfihàn pawọ́ láláyé ẹ dákun ẹ ṣọ́ọ̀ṣe ohun tá a bá gbélé ayé ṣe ládìtàn lọ́la mo fẹ́ dogun mo fẹ́ dọ̀gbọ̀n ayé yìí ló mọ̀ káfẹ́ sọ́ọ̀ṣe bẹ́ẹ̀ sàn bẹ́ẹ̀ bá dé o ká má ti kábàámọ̀ bẹ́ẹ̀ nu ni mò ń bọ́ kí là ń fàyè wá tán tó bá fún ẹ ní mọ̀mọ́ dákúngbé wò dáadáa ah, mo fẹ́ dogun mo fẹ́ dọ̀gbọ́n ayé yìí ló mọ̀ ọ́.